السلام عليكم ورحمة الله وبركاته أم، tí ẹgbẹ́ fi ìdánilẹ́kọ̀ọ́ wa lórí ọ̀rọ̀ nìkáàtì lọ́sẹ̀ tó lọ. ṣẹ̀ṣẹ̀ bọ́ níbi ohun tá a fẹ́ kí ọkọ ìyàwó ó ṣe láti fi mú ara ìyàwó tuntun yá sóhun. a sọ̀rọ̀ pé tó bá wọlé kó sálámọ̀ sí ó fún ní nǹkan bíi wàrà mu ó sì ṣe ńlá ṣíṣe. ọ̀rọ̀ nípa pàtàkì pé sáré kí gbogbo ń tilẹ̀ pa òórùn kóòrùn lára bíi káfọ eyín alopathin sára dáadáa ni tó máa jẹ́ kí ẹ̀mí fàmọ́ra ọkọ̀ ìyàwó ṣe léyìí. a sọ̀rọ̀ pé kó gbé ọwọ́ lé lórí ó ṣàdúrà lọ́rọ̀ lọ́wọ́ tọ́lọ́wọ́ bá torí ẹ̀dá arábìnrin yìí kó sáde ọlọ́run kúrò ń aburú tọ́lọ́wọ́ bá gbà fún àbí tó dà sí. a sọ̀rọ̀ pé kí wọ́n jọ yan náfìlà rákà méjì um, ohun tí ó kàn báyìí náà ni àwọn ẹ̀kọ́ tí òjíṣẹ́ ńlá kọ́ wa nípa ìbálòpọ̀ sexual intercourse to máa tí ò lè má wáyé láàrin ọkọ ìyàwó. Um, secondly dájúdájú àwọn nǹkan tí àpá ẹ̀mẹ́nu dànù tíra yìí gbogbo ẹ̀kọ́ tá ń láti mọ̀ nípa eh, ìbálòpọ̀ lọ́kọláya kò kó sínú tán ṣùgbọ́n tí a bá ní rí gbogbo ẹ̀ a má mi sí gbogbo ẹ̀ ni wọ́n fi mẹ́nu ba àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan nínú tíra yìí ó jẹ́ pé láàyè bá gbà wá lágbára ọlọ́run èyí tó bá tún need pé kí wọ́n máa bá wa fẹ̀ lójú ọjọ́ láàyè ṣe máa gbà wá ní halkọ̀ wọ́n á máa bá wa sọ láàyè ẹ̀ insha allah ta'ala. nínú àwọn ẹ̀kọ́ yìí àkọ́kọ́ wọn ní tasmiya wà dùcá ríndal jimá àkọ́kọ́ fi orúkọ lọ́wọ́n bá ṣáájú níbi sexual intercourse eléyìí kọ́kọ́ pé ní sákèsì nípa yìí pé islam ò fi ojú nǹkan ẹ̀gbin wo sexual intercourse kì í ṣe nǹkan ẹ̀gbin kì ṣe nǹkan ọ̀dọ̀tí kì ṣe nǹkan àṣìbáni kí ẹ̀kẹ́ ẹni tó lọ́wọ́ bá yọ̀ǹda kí èèyàn bá ṣe èèyàn fẹ́ bá ṣe ẹ̀sìn ni. Ìjọba bá ní pé kúrúkú náà bẹ̀rẹ̀ nǹkan, ó ń júwe pé dáadáa la kà nǹkan ọ̀hún sí. Ẹ̀sìn ọlọ́run fẹ́ tẹ́wọ́ gbà fẹ́ sanni lẹ́sàn-án lé lórí òun ni sexual intercourse téèyàn bá ń ṣe pẹ̀lú ẹni tó jẹ́ ẹlẹ́tọ̀ọ́ láti bá ṣe aleykum salam. Kí wá ni àdúrà tí wọ́n ní ká ṣe yìí? Abdullahi Abbas nínú tíra Bukhari àti Muslim ó ní òjíṣẹ́ ọlọ́run fi kọ́ òun pé àmọ́ lọ anna ahadahum yakulu xina ya ti ahla ìgbà jẹ́ pé tẹ ẹ bá fẹ́ súnmọ́ àwọn aráalé yín ẹ máa ń sọ báyìí ni allahumma jannibni shaitan bọ́lọ́wọ́n ọba mú mi jìnnà sí shaitan wọ́n jẹ́ níbi shaitan mama rẹ̀ zàkútánà níṣe ìtọ́yìn jìnnà sí gbogbo ohun tó bá fi kẹwàá látara ìbálòpọ̀ tó fẹ́ ṣe yìí. fún mọ̀kú jẹ́rọ bẹ́ẹ̀ náà fún máa fi ìbálẹ̀ kà àwọn kúbi ẹ̀wọ́ lọ́dún lóun lè bó rọ̀hún ṣe ìtọ́nù àbàdà. ọlọ́run bá kọ wípé ìbálòpọ̀ ọjọ́ náà yóò dá sí ọmọ. ó ní ọ̀ṣẹ̀ ìtọ́n aleykum salaam ọ̀ṣẹ̀ ìtọ́n ò ní rí ọmọ náà ṣì lọ́nà àbàdán láéláé àkọ́kọ́ náà ṣọ́ọ̀pù yẹn la fẹ́ kó ṣàdúrà yìí ni obìnrin gbólóhùn kan nàbí sọ aláhùnmá jẹ̀nùbì ní mùsùlùmí jìnnà sí ni ó jẹ́ ká gbọ́ yín pé àdúrà tí a pa ọkùnrin wa láṣẹ láti ṣe ni kì í ṣe obìnrin wa so ọkùnrin ló ní àdúrà yẹn láti ṣe tó bá wá ṣe é kí ṣètọ́nù máa lò òun a tún wá ṣe pé kí ṣètọ́nù má fi gba ọmọ tó fẹ́ fún àwọn látàrí ìbálòpọ̀ yẹn fún àdáláàmù. bí ọba ṣàdúrà yìí ànẹ́bí fọwọ́ ẹ̀sọ̀yà wípé àti tọ́lọ́run ò bá kọ ọmọ mọ́ wọn látara ohun tí wọ́n sùn yẹn tọ́lọ́run bá kọ ní ṣètọ́nù ní ìdáláàmù abẹ́dẹ́n láéláé láti tó wọláhì ìjíṣẹ́ ọlọ́run ní parọ́. ṣùgbọ́n ṣètọ́nù ní ìdáláàmù yìí kí ló túmọ̀ sí? ó dá wa lójú pé gbogbo ẹni tó bá kúrò ní islam ṣètọ́nù ti dá láàmú. ìyẹn a máa wá wà nínú islam tí ṣètọ́nù ò ní jìnnà sí náà á sì máa dá láàmú lọ́nà kan àbí mi. kéèyàn ṣe lè wù kó dáa tó sẹ́nìkan nínú wa tó lè fọ́ ṣe pé ṣètọ́nù tiẹ̀ níbi kankan tó ti ń dà wọ́n láàmú. ó kàn jẹ́ pé ó serious sẹ́nìkan jẹ́ nìkan lọ ni. ó kéré jù nínú tẹ́lẹ̀ ìyá fi sá fún ṣùgbọ́n tó kéré jù òun ni pé òun pẹ̀lú òní kúkú kìkìrí ẹni pé ọmọ tí wọ́n bá bí látara ohun tí wọ́n sùn yìí tó kéré jù òní kúkú kìkìrí torí pé ànábì fọwọ́fẹ́ àní pé tọ́lọ́run bá kọ ọmọ látara ohun tí wọ́n sùn yẹn ṣètọ́nù òní ìdálàmú láéláé. wọ́n á rí i pé gbogbo wa gan àtàfà ọmọ fún ẹni tí ṣètánì kì í dà láàmú ní lẹ́gùn kan àbí míì. so ó kéré ní àgbáyé ń tó kéré jù ká fi lè sọ pé ọ̀rọ̀ ànábì ṣẹ mọ́ ọmọ yẹn lára òun náà ni pé ọmọ yẹn kú gẹ́gẹ́ bí mùsùlùmí. ó túmọ̀ sí pé tí wọ́n bá di wá léèrè nísìn ṣé nǹkan kan wà èèyàn lè ṣe fọmọ ẹni á fi jẹ́ muslim torí kò sí ti máa dùn òbí bí kóun máa ṣẹ̀sìn kí wọ́n máa ṣe tara ẹ̀ a ní bẹ́ẹ̀ ni anabi sallallahu alayhi wa sallam ọlọ́run fi àdúrà kan ran sí wa tó jẹ́ pé tá a bá ṣe é ó fi fọwọ́ sọ̀yà fún wa pé ọmọ tá a bá dé látara oorun tá a bá sùn pẹ̀lú baálé wa lágbára ọlọ́run mùsùlùmí ló máa yà bí ò bá yà lọ́sàn-án bí ò yà nírọ̀lẹ́ tó bá kú wákàtí kan tí ajá náà bá ní pè ọgbà islam ìyẹn ni pé ṣèyítọ́nù ò jẹ́ lérè ànábì yẹn sọ̀yà ṣùgbọ́n láàrin ìgbà tá a dín àtìgbà tí a kú a sọ pé garanti wà fi ṣe àtàwọn òní súnmọ́ rárá rí ìyẹn tún lè fúnni lágbọ́yé mi tó máa gun. tó bá jẹ́ pé láàrin ìgbà tá a bí ìgbà tó jáde láyé àkọlẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n á fọkàn balẹ̀ pé à tòun ti pa àfi sílé ké àti rántí ṣe àdúrà tó ànábì ní ká ṣe. gbogbo tó bá ń ṣẹlẹ̀ sí ó dá a lójú pé àṣetánìkan ló ń lò ó àti gbé àgbọ̀ yẹn kúrò níbi tá a máa dìgbà lérò sí. máa sapá láti kọ́lẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́sìkánì fi ń jẹ lórí torí ẹni tó takú ti kú lọ́rùn gan-an ṣùgbọ́n ní ìfowó náà lọ́rùn sílẹ̀. ó lè kí ló gbà lérò pẹ̀lú eléyìí pé akọ́lùhùn tó kéré jù ọkùnkùn mùsùlùmí ó sì jẹ́ pé òun náà ni ultimate tá a ní fẹ́ kọ́lọ́n yọ kúrò lọ́rọ̀ ẹnikẹ́ni nínú wa kọ́lọ́n kúrò lọ́rọ̀ wa káàkiri ọjọ́ nípe. so ilé ni ẹ̀kú àkọ́kọ́. ó wá ní kóńtù wà ìtìmáàmá lè kúrò ìdá. يحصل هنا إيراد طرف من الآداب والأحكام المتعلقة بالجماع ní ẹjẹ́ ń wá fún ní àlékún àwọn ẹ̀kọ́ nípa jìmá sexual intercourse àlékún lórí eléyìí tànàbí ní láti ṣáájú yìí. قل استحب للرجل مداعبة زوجته قبل الجماع ففي رواية الحديث ففي رواية حديث جابر لما تزوج فسأله النبي تزوجت بكرا أو سيبا وأجابه بأنها سيب فقال ما لك وللعذارى ولعابها قل تجي mo sọ fún yín tẹ́lẹ̀ mo ní kíní yìí ó àwọn ẹ̀kọ́ yìí àwọn brothers ṣe bẹ níní ìjẹ́ ju àwa sisters lọ torí pé àwọn ló máa ń dàbẹ́ ni pé bí tẹ́ ṣe pé dàbẹ́ ni pé àwọn ni wọ́n wà ní in charge but kì í ṣe tí ò yẹ káwa náà kọ́ láti fi kọ́ àwọn ọmọ àti pé ẹ̀kọ́ ẹ̀sìn tọkùnrin tọbìnrin ń sọ̀rọ̀ yàn lé lórí àwọn abala kan wà sí pé ọkùnrin la aláṣẹ ju obìnrin lọ so nítorí àwọn ọkùnrin ṣiṣẹ́ nífẹ̀ẹ́ ní ìdọ̀pọ̀lọpọ̀ àwọn instructions yìí ju our sisters lọ. point number two tí àpá yìí rèé zimbi ó ní ó dáa ó jẹ́ mustahab àṣegọ́rẹ́ ni dáadáa ni tọ́lọ́hún ọba ń yọnu sí tí ó máa fúnni ńlá dá lórí ẹ̀ ọkùnrin kọ́kọ́ báyàwó ẹ̀ ṣeré ó mú ẹ̀mí ẹ̀ fúyẹ́ sí i ó jẹ́ kó feel like ó tiẹ̀ tó di wípé à ń bà lérẹ̀ ni lórí. ó wá ní pàtòjúwe jábìr ọmọ abdullahi ó nígbà tí òun fẹ́ ìyàwó ànábì bi òun léèrè wípé ṣọmọdé ló fẹ́ ni àbí adélébọ̀ òun wá dáhùn wípé àgbélébọ̀ ni àmẹ́dùwá ni máa lẹ́ka wọlé lùrùbárọ̀ kọlù àbíhà ó wá ní a ohun tó sọ ọfẹ́ túmọ̀ sí bíi pé a kò mú ìgbádùn tó wà lára kéèyàn fẹ́ virgin ìtọ́mọ kékeré kò mí sí sweetness ìtọ́ ẹnu ẹ̀ i'm putting it to pé a remove adùn adùn ikọ́ ẹnu ọmọdébìnrin that is the virgin tí ò mọ ọkùnrin rí ikọ́ ẹnu ẹ̀ tún dùn yàtọ̀ ànábì ń sọ eléyìí tó túmọ̀ sí pé nínú tí ànábì ń fẹ́ kí àwọn ọkùnrin máa ṣe òun ni fífẹ́ àwọn ọmọdé tí wọ́n wà young young enough láti jẹ́ pé wọ́n á wà playful pẹ̀lú ọkọ. Um, téèyàn bá advancing age àwọn nǹkan kan máa ń wà tí ò kí ń rọrùn fún láti ṣe torí advancement of age tó jẹ́ pé ọmọdébìnrin ṣì ní advantage ẹ̀ tó tó kọ́nà kejì ń sọ fún nìyẹn. ó wá ní fíhì ìṣàrà ìlà mọ́sílẹ̀sá ní ha wọ̀rọ̀ ṣùrì pé ha ó ní ìkókànlẹ́bí sọ yìí ó ń tẹ́ka fún wa fún àwọn ọkùnrin wípé mímá tẹ́sí tó ẹnu obìnrin ara ẹ̀kọ́ tí súnà fi kọ́ wa ni. ilé ìyàdẹ̀ máa ṣẹlẹ̀ ó tiẹ̀ tún di pé èèyàn ń bà léra ẹni ni. kò lè ṣàjòjì sọ́pọ̀lọpọ̀ wa nípa pé ọ̀dọ́ ni wá adẹ̀kọ̀wé. ṣùgbọ́n kó má ṣe wá lè mọ̀ pé mímá kíìsì ara ẹni mímá gbé ẹnu síra ẹni lẹ́nu ó lè máa fún àwọn kan ní ìrora nínú àwọn old generation tí kì í ṣe kí wọ́n kàwé kí wọ́n ọ̀dẹ̀ tún kí wọ́n. ó jẹ́ pé táìmù táwọn bá fẹ́ bímọ nìkan ló máa ń súnmọ́ra wọn. à ń kí ìsára ẹni kò sínú tí wọ́n mọ̀ bí èèyàn máa ń ṣe téèyàn bá fẹ́ súnmọ́ obìnrin. jíjẹ́ kóbìnrin kára obìnrin wá sílé kó tó di péèyàn balẹ̀ wọn ò mọ̀ ọ́. àwọn fẹ́ gbọ́ bùkátà wọ́n sì fẹ́ dúnmọ́ ni so à ń kọ báyìí wípé nínú ẹ̀kọ́ súnnà ni wípé preambles of, te, of, uh, of sex àwọn nǹkan tí ó yẹ kó ṣáájú èèyàn tó máa bàlẹ́ rẹ ni òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ẹni tó ní kọ́lọ́hún jẹ́rìí kò sí nǹkan kan ẹ need láti mọ̀ fún gbèsè ayé yín àti báàkìrà yín tó wọn ò fi jíṣẹ́ tó ò ṣàìsọ̀rọ̀ níbi ìyẹn náà kì í ṣe ẹ̀kọ́ pípé èèyàn ní ìgbà tóun bá níbi bùkátà láti gbọ́ nìkan lòun máa ń fọwọ́ kan ẹlẹ́hàá àwọn nǹkan kájùmọ́ra ẹni nígbà míì gan tí kì í ṣe pé èèyàn fẹ́ ní fọ́ọ̀mù kíkọ́ fọwọ́ para ẹni kájùmọ́ra ẹni kíkẹ́rẹ́ ẹni àwọn nǹkan máa ń pè ní sweet nothing bá ṣe máa ń pè é kásọ́ sí rẹni létí ara súnmẹ̀ ni òjíṣẹ́ ńlá ń fi ń kọ́ jábìr ọmọ abdullahi. وأن فإذا وذلك يقع عند الملاعبة والتقبيل مما تسمي إطارين كان الدنفيري فاجي أني بلوكي ما انشلت بلوكي سارين نومي فإذا قضى وطره منها ولا يقوم عنها حتى تأخذ حاجتها inú ẹ̀kọ́ báyìí náà látàrí ní ká tún fi kú fún àwọn ọkùnrin wípé lẹ́yìn tó bá ti wá gbọ́gbù kọ́ńtà tán kì í ṣe ẹ̀kọ́ tó pé kókó kàdé tó fi kúrò lórí ìyàwó ẹ̀ ó sì fọwọ́ pa lára ó sì dùnmọ́ for some time ìmọ̀ zálẹ̀ka àdàá lè dàwọ́ àmì ilẹ̀ ìṣúrẹ́sì wàlmọ̀wàdà. eléyìí á jẹ́ kí ìfẹ́ tó last ó péye kó dẹ̀ ní ọjọ́ tó pé láàárín ọkọ àtìyàwó kékeré tó máa láìkí fílìn pé tọkọ òun bá fẹ́ gbọ́ bùkátà nìkan ló máa ń rántí pé obìnrin wà nílé pẹ̀lú òun. this is why even nígbà tí ò ní bùkátà láti ní sexual intercourse àtọwọ́ kan ká dìmọ̀ ìsọnu tó fẹ́ gbẹ́sẹ̀ létí wọ́n fi yé wa pé ara súnà ni. ṣùgbọ́n dẹ́kun ṣàlàyé kan bá a ṣe lè sọ pé àwọn brothers ni wọ́n nílò ẹ̀kọ́ yìí wọ́n rí i pé nínú àwa obìnrin náà ààrẹ ìtọ́kọ̀ yìí náà sọnù fún. bírọ́dà míì tó bá nínú eléyìí lọ́wọ́ sísílẹ̀ ni à ló pàpà yìí yàwọ́ o. yíyàwọ́ irú eléyìí ìyàwó dáadáa ni wàláhì. tó bá ti di pé ara alẹ́ ẹ̀ tọ́lọ́run ní kò yá sí náà ló yá sí. so àwọn nǹkan téèyàn máa ń ṣe láti fi ṣó ìfẹ́ kì í ṣe gbogbo ni pé each time ó gbọdọ̀ lead to sexual intercourse. kẹ má wàá fi ojú aláṣejù ojú ẹni tó yàwọ́ wo àwọn ọmọ ìyá táwọn náà bá ti gbọ́ yé pé ara ẹ̀kọ́ ni kẹ má ti wò wọ́n afẹ́kẹ́ gbọ́ yé pé ara súnà ni wàláhì. ọ̀pọ̀lọpọ̀ ní púpọ̀ ilé yé tíyàwó ẹ̀ náà gbọ́ yé á dàbẹ́ ni pé wọ́n ṣe oògùn ìfẹ́ síra wọn ni. ṣùgbọ́n tẹ́nìkan bá gbọ́ yé tẹ́nìkejì ò gbọ́ yé tí ó sì farabalẹ̀ láti kẹ́kọ̀ọ́ nípa ẹ̀.

sísítà tí ò bá gbọ́rọ̀ àwọn ẹ̀kọ́ yìí á ní wàhálà ẹ̀ pọ̀ jù ní ẹ bá mi wáyà ẹ̀wò tí wọ́n bá fẹ́ sùn tóun òun pè pé kóun tilẹ̀kùn mọ́rí kóun nìkan bá lórí bẹ́ẹ̀d òun sọ pé òun ṣe àwọ̀ ẹ̀mọ́ bá wa òun yọ̀ǹda kíkọ́ wa mọ́sánná. so òun sọ eléyìí kẹ́lẹ̀ mọ́ wípé sexual intercourse àfẹ́tọ́ à business like kéèyàn bá lọ ṣọ́ọ̀pù lọ rajà ẹni tó ń tajà ọdún interest wa ọjọ́ ní wàá rí ojú ní intafera kò mú kí irinṣẹ́ ẹ̀bẹ̀ ká fún olè lọ́wọ́ ká pẹ̀yìn dání. a fẹ́ kí sexual intercourse kúrú bẹ́ẹ̀ torí pé nǹkan kan ló tilẹ̀ sexual intercourse òun náà ní ìfẹ́. a máa ń fẹ́ kí ìfẹ́ yẹn tó demonstrate yẹ before the sexual intercourse and after the sexual intercourse. làmẹ́bí ṣe ń kọ́ ayé pé síwájú ẹ̀ ẹ̀ bára ṣe rí tó máa jẹ́ preamble sex. tẹ́ ẹ bá tún ṣe tán ẹ tún ṣe sùúrù fún arábìnrin so ìyẹn ni ẹ̀ka kejì ẹ̀kẹta lizawji an yi jami'aha ala ayi wad'in sha'a bisharti an yakuna fi farj wọ́n ní òjíṣẹ́ lásìlọ́lá àtẹ́lẹ̀ títí tó kọ́ alẹ́ pọ̀ ní àáfàá ní kódà a tún rí ẹ̀rí wípé position ọkọ àtìyàwó ti máa ní sexual intercourse and network gbọdọ̀ jẹ́ just one position. ó ní any position tó bá wù as long as wọ́n jẹ́ pé sex vagina ilé ibi tí wọ́n bá dá fún níwájú náà ni wọ́n ń lò kì í ṣe ẹ̀yin ìyàwó ẹ̀ ló ń lò. ó ní oríkì ọlọ́run ọba sọ nínú quran ó ní okùn fàtú anna 223 chapter 2 verse 223 ọlọ́run sọ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ wọ́n ní ṣe rí àwọn obìnrin yín wọ́n bẹ̀rẹ̀ ọgbà ni ọgbà èso ilé vegetable garden wípé ibikíbi tó bá wù yìí lẹ lè gbà wọnú ọgbà yín ó jẹ́ wájú ó jẹ́ gbẹ́ wherever it is. pé nǹkan tó dẹ̀ fọ́ sábàbí tó là ń fi sọ áyà yìí kalẹ̀ ni wípé àníyàhùn dùn kọ́ ọ́ lulẹ̀ ní mùsùlùmí. من ata mura'atan وهي مدبرة جاء ولدها أحول ahwal. wọ́n ní ìgbàgbọ́ àwọn yahudi láyé ìgbà yẹn òun ni pé téèyàn bá fẹ́ bá ara alẹ́ ẹ̀ láṣepọ̀ wọ́n gbọ́dọ̀ ojú síra wọn ni alekun islam. bẹ́ẹ̀ ni gíláàsì ní port ni jẹ́sọ́ ti la ọkẹ́ rẹ̀. ìgbàgbọ́ àwọn yahudi nígbà yẹn ni pé wọ́n fẹ́ bá ara alẹ́ ẹ̀ láṣepọ̀ wọ́n gbọ́dọ̀ kọjú síra wọn kókùnrin dùbúlẹ̀ kó fẹ̀yìn lélẹ̀ kọkùnrin bù lórí ni. wọ́n wá ní ọbẹ̀wá di pé ọkùnrin ń wọlé sí obìnrin lára látẹ̀yìn látàgbẹ̀yẹ láti ẹ̀yìn kò mí ìgbé nínú anus nínú vagina ó gbẹ ẹ̀yìn wọlé ìgbàgbọ́ àwọn yahood nígbà yẹn ni pé ọmọ yẹn tí wọ́n bá máa bí i á ní àrùn kan tí mo rántí pé àwọn àpá àtúnṣe pé yóò ní ẹ̀dà ojú ojú ẹ̀ máa dà ìgbàgbọ́ àwọn yahudi gbà yẹn ni so àwọn máa ń kọ́ fúnra wọn kéèyàn fẹ́ báyàwó ẹ̀ láṣepọ̀ tó wá dì tó wọlé sí lára látẹ̀yìn wọ́n ní wọ́n láti tọ́jú síra wọn ni ọlọ́run wá sọ àyà kalẹ̀ pé rárá obìnrin tá a bá ti fi fún gẹ́gẹ́ bí aya kí ọgbà yín ni jẹ́ pé ibi tó wù yín lẹ́ẹ̀lẹ̀ gbà wọlé ó láti jẹ́ pé ojú ara ìyẹn vagina lọ́kọ̀ yẹn wọlé sí. therefore àwọn àfáwà ti ẹ̀yọ́ pé provisioning àti kókó ní ara léèyàn lára nìkan ló kù kò sí nǹkan ẹ̀dàkùnkùn yé dáadáa kò sí nǹkan tó sọ pé haramu ni kí èèyàn ní sexual intercourse in a particular position wọ́n fẹ́ fi kú ọkùnrin nìkan kí ló lẹ́tọ̀ọ́ sọ pé position kan lòún fẹ́ ó ṣe ṣẹ̀tọ́ fọkùnrin ó ṣẹ̀tọ́ fọkùnrin kóun náà feel free láti bá ọkọ̀ ẹ̀ discuss pé òun prefer position kan. ẹ̀rí tí wọ́n sọ lẹ́ẹ̀kan wọn ní even after the fact kọkùnrin má yára withdraw kó má yára ti ìyàwó ẹ̀ dànù ìjọba àbá ní òun ti gbọ́ bùkátà tòun nǹkan tó bá dẹ̀ wù kó máa ṣẹlẹ̀ sí rárá. afẹ́kúndé náà sí ìlú píyẹ̀s òun náà wà satisfied. ara eléyìí òun ló máa mú aṣọ yìí pé bọ́kùnrin ṣe lè fẹ́ pé position kan lòun fẹ́ obìnrin náà lè jẹ́ ọkùnrin náà mọ position tó ń prefer gbogbo eléyìí pátá tó bá jẹ́ yíyàwó yíyàwó sínú ọlọ́run ọba tá a fẹ́ ni kì í ṣe haram àti wípé àgbọ̀dọ̀ tó ti sùn kan ṣe rí nature ọkùnrin òun ni wípé ohun tí wọn ò bá rí nígbà.